وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين سورة أجا سورة الأنفال سورة tó ní ṣe pẹ̀lú àlékún ẹ̀rí eléyìí tó tọ́ kí olórí kó bùn àwọn jagunjagun al ó jẹ́ jam'u nafil nafilu ọ̀nà ni àlékún ẹ̀rí. èrè tọ́tọ́ kọ́gagun kó bùn àwọn ẹni tó kópa pẹ̀lú rẹ̀ lójú ogun. ìyá àyà tí ń bẹ nínú súrà yìí ó jẹ́ àádọ́rin àádọ́rin ó lé mẹ́fà ìyẹn ni pé mẹ́rìndínlẹ́ ọgọ́rin. iná ni iye àwọn àyà tí ń bẹ nínú súra yìí báyìí. alimami ibn kathir rahimahullah wọ́n ti ẹ̀ka iye gbólóhùn tó ń bẹ nínú súra yìí àti yàrá fi tó ń bẹ ń bẹ rahimahullahu ta'ala. ọlọ́ni yasalunaka anil anfal wọ́n máa bi wa anabi sallallahu alayhi wa sallam léèrè nípa èrè ogun èwo ni ọtọkùn fúnni lálẹkùn èrè nínú ẹ̀ qulil anfalu lillahi war rasul fi yé wọn wípé èrè ogun tọlọ́ni àti tànàbì Muhammad. صلى الله عليه وآله وسلم أن يكون nǹkan kan nínú ẹ̀ àyàfi tó bá wọlọ tàbí ó wu anabi sallallahu alayhi wa sallam láti fẹ́ nìkan nínú ẹ̀ fattaqullah torí náà ẹ páyọ Ọlọ́run wa aslihu dhata baynikum ẹ sì ṣe àtúnṣe tí máa ń bẹ láàrin yín. آني yẹn ọ̀dàmọ́ràn. وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين أما تلت له أما تلت النبي محمد صلى الله عليه وآله وسلم أين باجل بابودو الإمام البخاري أقبل أقبل ورقا جاديو وعن ابن عباس رضي الله عنهما أصوانيكو الأنفال وني على الأنفال وناني الغنائم أو اليوب أو اليوب وناني الأنفال سعيد بن جبير رحمه الله وني مصوف ابن عباس رضي الله عنهما nípa suratul anfal ó ní mo sọ fún un nípa pé báwo ni súra yìí ti ṣe sọ̀kalẹ̀ ń bọ́ ló ti ṣe sọ̀kalẹ̀ ó ní yìí ní ogun badar tọ́ ẹlòmíì kẹ́bi ẹlòmíì sì gbà wá ikú ni Ibn Abbas sọ bẹ́ẹ̀. ike aya àbí súra yìí ó sọ̀kalẹ̀ ni nípa ogun Badr nítorí pé èrè ogun eléyìí tó tẹ àwọn mùsùlùmí lọ́wọ́ lógun Badr ó jẹ́ nǹkan tó ṣe pé irú rẹ̀ ọ̀tẹ̀ wọn lọ́wọ́ tẹ́lẹ̀ rí ìgbà àkọ́kọ́ tí ogun ọ̀kọ̀ọ̀kọ́ tẹ̀ wọn lọ́wọ́ nù báwo láti á báwo láti ṣe pín wọ́n jẹ́ nǹkan tó bá àwọn èèyàn lójijì tó sì ń fẹ́ ìjíròrò láàrin wọn ọlọ́run bá wa pa wọn lẹ́nu mọ́ ipe eléyìí o kò sí fún yín o tọ́lọ́ọ̀nì àti tòjíṣẹ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam. قل الأنفال لله والرسول sọ pé tọlọ́ọ̀ni àti tànàbì sallallahu alayhi wa sallam torí náà fattaqullah. wọn ní Umar ibn al-Khattab radiyallahu anhu ọjọ́ ni tó ṣe pé tó máa bi léèrè nípa kankan ó máa ń sọ pé èmi ò ní pọ́ láṣẹ pẹ̀lú kankan ẹ̀ sì ní kọ́ kankan fún ọ. Ibn Abbas wa sọ fún Umar wípé ń ṣe màá lọ́lọ́run rán nàbì sallallahu alayhi kó lè bá a máa kọ ìwà àbàjẹ́ fáwọn èèyàn kó sì lè bá a máa pa wọn láṣẹ pẹ̀lú ìwà dáadáa. muhillan muharrima kó lè jẹ́ni tí ó máa sọ fáwọn èèyàn pé léyìí tọ́ kó sì lè máa sọ fún wọn pé omi ìjẹ́ báyìí wọ́n ní ọlọ́run á dẹ nìkan sí Ibn Abbas. àwọn abiléèrè nípa al-anfal Ibn Abbas àwọn adáhùn ìpè كان الرجل ينفل فرس الرجل وسلاحه فأعاد عليه الرجل فقال له مثل ذلك ثم أعاد عليه حتى أغضبه ابن عباس الدام pẹ̀lú ìdáhùn kan arákùnrin yìí tún béèrè ó tún béèrè sí ó béèrè sí torí pé Ibn Abbas ò tún ìsọ̀n eléyìí wá bí Ibn Abbas nínú torí pé èèyàn ni wá tí èèyàn bá ṣe tí ó bí ẹnìkan nú ó ṣe é ṣe kó ẹni tí Umar ibn al-Khattab tó ń nà lẹ́gba nítorí ọ̀pọ̀lọpọ̀ béèrè rẹ̀ tí ò nítumọ̀ tẹ́lẹ̀ ìbáyé wa ntó da púpọ̀ ni kéèyàn máa béèrè ntí ọba yéèyàn nínú ẹ̀sìn kéèyàn béèrè kẹ́ẹ́ bọ́lá ń sọ pé yas'alunaka 'anil anfal wọ́n máa ṣèbéèrè nípa èrè ogun lọ́dọ̀ rẹ̀ Islam fẹ́ ká ṣèbéèrè níta àbámá ṣùgbọ́n tí wọ́n bá ti ṣàlàyé fún wa ká fi ṣiṣẹ́ o kèsì pé yọ́n máa béèrè lójoojúmọ́ yọ́n máa dá ìbéèrè jọ yọ́n máa dá ìsì ìbéèrè jọ kò wá ní fi ṣe wa hù kò sáǹfà nínú ìbéèrè tá à ń ṣe tí ò sì lápa lára wa ìbéèrè tí yẹn bá sì fẹ́ ṣe kí yẹn rí i pé tó wọn mọ̀ nípa rẹ̀ ló ń fẹ́ béèrè kó wọn lè bá a mọ̀ àbí tiẹ̀ jẹ́ pọ̀ mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n nìkan bẹ níkàlẹ̀ tó ṣe pé tó ń fẹ́ béèrè nípa rẹ̀ kọ̀ mọ́ látàrí ìbéèrè tòun yóò mọ nǹkan yìí yóò jọ wúlò fún ṣùgbọ́n kákà máa béèrè lórúkọ pé mi náà béèrè eléyìí kò sí nínú lànà ẹni tó bá sì fẹ́ béèrè kó béèrè ní béèrè ẹni tó fẹ́ mà ní kìí ṣe ìbéèrè ẹni tó fẹ́ ṣàríyànjiyàn nítorí tó bá pé torí àríyànjiyàn ni níṣẹ́ lọ́yẹ̀kọ́ wá ìrọ̀ rẹ̀ tẹ́jọ́ máa ṣerú eléyìí lọ síwájú torí ẹ islam fẹ́ ká ṣe béèrè ṣùgbọ́n kì í béèrè wa kó nítumà torí ẹ yasalunaka anil anfal wọ́n ní wọ́n ń ṣe ìbéèrè nípa dúkìá eléyìí tó bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí láì jẹ́ eléyìí tó bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí látọ̀dọ̀ àwọn kèfèrí láì jẹ́ kó àwọn mùsùlùmí jẹ́ àwọn kèfèrí lógun bóyá nǹkan ọ̀gbun ni bóyá ẹrú ni bóyá ẹrúkùnrin ni àbẹ́rúbìnrin bóyá nǹkan kan nínú ẹrú ilé ayé yìí ni gbogbo oru eléyìí tànàbì ni o sallallahu alayhi wa sallam nítorí bá wù ló lè ṣe pẹ̀lú ẹ̀ eléyìí ó ń túmọ̀ sí pé wọ́n túmọ̀ al wọ́n túmọ̀ rẹ̀ sí al-fay ọlọ́wọ́n bá ní kẹ́ bẹ̀rù òun o ìbẹ̀rù ọlọ́wọ́n bá wa ìbẹ̀rù ọlọ́run ọba wa ó pàtàkì nínú gbogbo ní tàǹbà ń ṣe gbogbo èèyàn tó bá ń fẹ́ kọ́nà ọ̀bọ sí ilẹ̀kùn orí fóun ètò pàtàkì nínú tó gbọ́dọ̀ ṣe òun náà ní bẹ̀rù ọlọ́run torí gbogbo ẹni tó bá ti bẹ̀rù ọlọ́run ó ti sánà kọ́ dáa fóun ẹni tó bá sì ń bẹ̀rù ọlọ́run àwọn ni ó ṣoríire yàtọ̀ sẹ́ni tí kì í bẹ̀rù ọlọ́run a sì máa túmọ̀ tí wọ́n ń pè ní ìbẹ̀rù ọlọ́run òun náà ní ká máa ṣe ntọ́lọ́run fi pa wá láṣẹ ká sì jìnnà sí ntọ́lọ́run ọba kọ̀ fún wa gbogbo èèyàn tá a bá rí tí ń ṣe ntọ́lọ́run fi pa láṣẹ tí sì ń jìnnà sí ntọ́lọ́run kọ̀ fún eléyìí gangan lolùbẹ̀rù ọlọ́run kò sí ìtumọ̀ fún sẹ́mi nígbà táwọn ẹni tọ́lọ́run bá ṣàánú kí wọ́n máa bẹ láyé láyé tí wọ́n bá ti níbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run òun ló máa ń ṣílẹ̀kùn gbogbo rẹ̀ ìbẹ̀rù ọlọ́run a máa tilẹ̀kùn gbogbo aburú ọlọ́ni fattaqullah ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run nìkan la gbọ́dọ̀ bẹ̀rù nípa ṣíṣe tó fi pa wá láṣẹ ká sì jìnnà sí tọkọ̀ fún wa ìdí ni pọ́n ló lálùjáná táwọn ń fẹ́ òun náà lọ́ba tó sì ní náà tá à ń bẹ̀rù ọlọ́run bá ló lè fi wá sí òun náà lọ́ba tó sì lè fi wá sí náà wa lọ́ọ́ màá náà torí rẹ̀ ẹ jẹ́ ọlọ́run ẹ ká bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run oníbẹ̀rẹ̀ gbogbo dáadáa tí jẹ́ kí dáadáa èèyàn já sàlìjánà àìbẹ̀rù ọlọ́run oníbẹ̀rẹ̀ gbogbo aburú tí jẹ́ kọ́rin èèyàn kọjá síná. wa aslihu dhata baynikum ní ti ń bẹ láàrin ọlọ́run ní ẹ̀túnṣe o èèyàn àti èèyàn aáwọ̀ ó lè wà láàrin wọn àìgbọ́ra ẹni yé ó lè wà láàrin wọn ọlọ́run ní ẹ àtúnṣe ẹ ṣàtúnṣe tí máa ń bẹ láàrin yín kò sí tàbí ṣùgbọ́n pé àtúnṣe ló dáa àtúnṣe ló dáa láàrin ẹni méjì tí àwọ̀ bá ṣẹlẹ̀ láàrin wọn tíjà bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì eléyìí èsì nǹkan ìyàlẹ́nu tójú òrìrì èsì nǹkan ìyàlẹ́nu títí ọ̀gbọ́rì nítorí pé àwọn èèyàn náà ní jà àwọn èèyàn náà ní ìsira wọn gbọ́ yìí ṣùgbọ́n ètò gbóró òun náà nìkan láwọn ò ní ṣàtúnṣe wọn làwọn ò ní ṣàtúnṣe ọlọ́wọ́n bá wa ó ní was-sulhu khair àtúnṣe ló lóore ju àìsàtúnṣe lọ torí ẹ wa aslihu dhata baynikum ẹ máa ṣàtúnṣe tó bá ṣẹlẹ̀ láàrin yín tí èdè òyédè àìgbọ́ra ẹni yé tó bá ṣẹlẹ̀ láàrin ẹ ṣàtúnṣe o ẹ ṣàtúnṣe wa ati'u Allah wa rasulahu. ẹ sì máa tẹ̀lé tọ́lọ́ ẹ máa ti ránṣẹ́ rẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ̀ràn yẹn lélẹ́yìn náà jẹ́ kò sí ṣe lè ṣe dáadáa tí dáadáa rẹ̀ tí ò ní ní títẹ̀lé tọ́lọ́ títẹ̀lé tà nábì nínú tí ò jẹ́ nìrè kò sí ṣe lè ṣe dáadáa títí tí ò ní di ká tẹ̀lé ká tẹ̀lé tà tónítọ̀hún ọjà nílé o. ittaqullah ẹ páyọ̀ ọlọ́run wa aslihu dhata bainikum ẹ sì ṣe àtúnṣe ẹ sì àtúnṣe tí máa ń bẹ láàrin ó ní ẹ ò tí máa búra yín o nínú sísàtúnṣe tí ń bẹ láàrin ara yín náà ní tọrọ kó ti máa kọ́rọ̀ má ti tọrọ kó ti máa gbanú eléyìí ń bẹ nù kàtí máa bá àárín àwọn èèyàn jẹ́ torí kọ́rọ̀ tó sọ kò ní í ṣe kó dànù ẹni tó bú yóò mọ arántí tó fi bù kò sí ha dànù má lọ̀rọ̀ tó bá ti bọ́ kò kó má sọ ẹnu wa ẹni tó bá ń fẹ́ káàrin òun àtàwọn ọmọ yóò wọ́n tó ẹnu rẹ̀ torí pé a kì í dákẹ́ ká sì sọ èyí sì fà ìsọ̀rọ̀ ọ̀daràn torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ o kájẹni tí ó sì àtúnṣe láàrin wa àtàwọn ọmọ ẹ̀yà wa látàrí kẹlẹ́nu ọ̀sọ̀nù kẹlẹ́nu ọ̀sọ̀ ẹnu rẹ̀ ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Anas ibn Malik allah anhu ó ní láàrin ìgbà na ẹbí jókòó lọ́jọ́ kan. labari tí ó rẹ́rìn títí tí àwọn eyín rẹ̀ fi hàn síta Umar ó nílò anabi sallallahu alayhi wa sallam kí ni nǹkan tí ń pọ̀ lẹ́rìn kí ni nǹkan tó pọ̀ lẹ́rìn káwọn náà káwọn náà ò lè bá a rẹ́rìn pẹ̀lú ń tọ́pọ̀ àwọn anabi sallallahu alayhi lẹ́rìn tó ìgbà tí Umar tó béèrè báyìí wọ́n ní bi abi anta wa ummi wọ́n fi bàbá àti ìyá mi bẹ̀ ọ́ kí ni ó pọ̀ lẹ́rìn faqal wọ́n láwọn èèyàn méjì kan ní inú wọn dá wọn lóṣù níwájú ọlọ́run ọba wa ọba tó gbangban ọ̀kan nínú àwọn méjèèjì wa sọ yìí pé ìwọ olúwa ẹlẹ́dàá mi bá mi gba ntí arákùnrin yìí fi ṣàbòsí sí mi nítorí fi yàn mí jẹ láyé bá mi gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba tọ́ga yóò wá máa dá wọn lóhùn yóò dojúkọ ẹni tí wọn ló ṣàbòsí sọ́mọ ìyá rẹ̀ wípé a'ti akhaka madlamata nítorí fi yàn rẹ̀ yìí náà jẹ fún ní nǹkan rẹ̀ tọ́. So, arákùnrin yẹn wàá dáhùn pé ya Rabbi lam yabqa min hasanati shay kò sí tọ́sẹ̀kùnú dáadáa tí mo gbélé ayé sí o gbogbo ẹ̀ náà ti fi sàn àwọn èèyàn tí mo jàǹbá o qal ó ní Rabbi falyahmil anni min awzari ẹni tí wọ́n yàn jẹ yọ wá ní tọ̀ bí o bá ti ní dáadáa kan tó lè fi san àbòsí tó ṣe sí mi láyé ajẹ́ pé ẹjọ́ kó nínú ẹ̀ṣẹ̀ mi kó fi dí àbòsí ká fi dí àbòsí tó ṣe sí mi torí pé nìkan ò sí tí ó lọ ọ̀sàbòsí sẹ́nìkan jàǹbẹ́ nìkan ọ̀ lọ lálàáfíà ọ̀ lọ láì jẹ́ kí wọ́n rọ ọmú jọ gbẹ́ndé alkiyama kò lè ṣẹlẹ̀ subhanallah wọ́n ní dáadáa rẹ títán ọ wá níwọ̀ ọ lọ ẹ bá mi kó lé lórí nínú àbúrò tèmi kémi ọ̀rọ̀ náà lọ. qal wọ́n ní báyìí wafadat ayna rasulillahi sallallahu alayhi wa sallam báyìí jẹ bẹ̀rẹ̀ sí ní dà lójú anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi wa ni inna dhalika la yawmun azim dájúdájú ọjọ́ tá à ń sọ yìí ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ọjọ́ ńlá ni o yawma yahtaju an-nasu ila man yatahammal anhum min awzarihim ọjọ́ táwọn èèyàn ma bùkátà ni tí wọ́n bá wọn rù nínú ẹrù ẹ̀ṣẹ̀ wọn. wa qala allahu ta'ala lit ọlọ́run bá wa sọ fẹ́ni tó fẹ́ gbẹ̀tọ́ rẹ̀ irfa' basaraka fanzur fil jinan gbójú rẹ̀ sókè kó wọnú aljanna farafa'a ra'sahu lọ́wọ́ sì gbórí rẹ̀ sókè faqala ya rabbi ó ní ìrọ̀lú ẹlẹ́dàá mi ara madaina min fiddatin wa ìwọ ọlọ́run mo rí àwọn àlù tó lọ rẹ́rẹ́ o tó pé sílvà ni wọ́n fi kọ́ wọn wa qusuran mo sì rí àwọn palace tí wọ́n lọ jantirẹrẹ tó ṣe kí gold ni wọ́n fi kọ́ wọn mukallalatun bil-lu'lu' bẹ́ẹ̀ ni àwọn òkúta olówó iyebíye ni wọ́n fi dára sí wọn lára li ayyi nabiyyin hadha ìwọ ọlọ́run ànábì wo nínú àwọn ànábì rẹ ló pèsè eléyìí lẹ́dẹ̀ẹ́ li ayyi sadiq li ayyi olódodo wo ni ọlọ́run bá pèsè eléyìí lẹ̀ fún li ayyi shahidin hadha ẹni tó kú sójú ogun wo ló pèsè eléyìí lẹ́dẹ̀ qala hadha liman a'ta thaman ọlọ́lọ́run wa dáhùn pé eléyìí jẹ́ tẹni tó sanwó ẹ̀ qala ya rabb onírè olúwa ẹlẹ́dàá mi wa man yamliku dhalika alọ́wọ́ alówó tó fi lè rárú eléyìí qala ọlọ́ni anta tamliku tiẹ̀ ni subhanallah qala madha ya rabb ẹlẹ́dàá mi ìǹgbọ́ ta'fu an akhik tó bá ti sàmójúkúrò fọmọ ìyá rẹ gbogbo nǹkan tó rí ni ó di tiẹ̀. qala ya rabb ó ní ìrọ̀lú ẹlẹ́dàá mi fa inni qad afawtu an mo ti sàmójúkúrò fún ọ ìgbà tó rí irú ọlá tó lọ́wọ́ bó fún lálùjáná. hadith ló fi hàn wá pé àyè àti sàforíjìn ó tún sẹ́kù ń jọ gbẹ̀ndà al-qiyama láàrin èèyàn séèyàn.

àti pé àáfà ẹni tó lẹ́hùn òun náà majhul ẹni tá a dá mà ní torí àdéhìí hàn fẹsẹ̀ ẹni lẹ̀ ọ̀rọ̀ sẹ́kù lórí bó ti ṣe wà pé kò sáyé àti ṣàforíjì ń jọgbìn dà òkè yàmà torí ẹ e, fattaqullaha wa aslihu dhata bainikum ẹ páyọ̀ ọlọ́run ẹ ṣàtúnṣe tí ń láàrin yìí ayé ń bì ni láyé ń bì láti ṣàtúnṣe tá a ṣàforíjì fúnra wa nítorí ọjọ́ ògbìn òkè yàmà kò sáyé láti ṣe bẹ́ẹ̀ fattaqullaha. ìpayọ Ọlọ́run wa aslihu dhata bainikum ẹ ṣàtúnṣe tí máa ń bẹ láàrin yìí o fa inna Allaha ta'ala torí pé Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa wọ́n fẹ́ ká jẹ́ni tí ó ṣàmójúkúrò fúnra wa torí ká lè bá a rí dáadáa gbà lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ní innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana wa ala rabbihim yatawakkalun kèése ẹnìkan là ń pè ní olùgbàgbọ́ òdodo bí ìbá sàwọn ẹni tó ṣe pé gbogbo àtọ́ máa dárúkọ ọlọ́run ọba wa ẹ̀wá rírì máa mú ọkàn wọn ẹ̀wá rírì máa mú ọkàn wọn yàtọ̀ sáwọn múnáfìkì àwọn tó ṣe pé nǹkan kan kò lè wọ́kàn wọn nínú ìrántí ọlọ́run kò lè wọ́kàn wọn nínú ìrántí ọlọ́run kódà tó máa ń ṣe sọlá àti wọn ìrántí ọlọ́run wọn ò sì gbá nǹkan kan gbọ́ nínú àwọn àpẹẹrẹ ọlọ́run wọn ò sì jẹ́ni tó jẹ́ pé ọbọ̀ ọlọ́run ọba dúró ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo ń tiwọn idha dhukira Allahu wajilat qulubuhum tí wọ́n bá gbórúkọ ọlọ́run ẹ̀wá rírì máa mọ́kàn wọn. wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana tí wọ́n bá sì kí ayé alukur'ani sí wọn létí a máa lé wọn kún ní imani wa ala rabbihim yatawakkalun olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n sì bá dúró. yàtọ̀ sáwọn munafiki àwọn tí wọ́n wọ́n yẹn rántí ọlọ́run rárá wọn ò sì gbà wọn ayọ̀ ọlọ́run ọba gbọ́ wọn ò gbà alukur'ani gbọ́ wọn ò tiẹ̀ gbẹ́kẹ̀lé ọlọ́run ọ̀bọ́lọ́run dúró wọ́n yìí sì ṣe sọ́láàt nígbà tó bá kó àwọn kura wọn ojú àwọn èèyàn nìkan ni wọ́n ti máa ṣe sọ́láàt tọ́ àwọn mùnáfìkì nù ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo ti wọn idha dhukira Allahu wajilat qulubuhum tó máa gbórúkọ ọlọ́run ẹ̀wá rírì máa mọ́kàn wọn. wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana tó máa sì kí ayọ̀ ọlọ́run bá sí wọn létí àmàṣàlékún ìmánì wọn wa ala rabbihim yatawakkalun alladhina yuqimuna as-salat àwọn olùwàgbọ́ dodo làwọn tó máa ń gbé sọláàtì dúró lákòókò rẹ̀ wọ́n tún máa yan náfìlà wọ́n mójútó àkókò sọláàtì wọn ò ní fi sọláàtì tún ara rè wa mimma razaqnahum yunfiqun wọ́n sì máa ná nínú tọ́lọ̀ wọn bá fún wọn wọ́n máa yọ zakia wọ́n sì sọlẹ́ wọ́n sì máa yọ zakia yàtọ̀ sáwọn munafiqun la yusalluna idha ghabu nígbà tó bá kú wọn kúra wọn kì í ṣe sọlẹ́ إنما يصلون وراء إنما يصلون أمام الناس رئاء الناس àwọn máa ń ṣe sọlá tì ní níbi táwọn èèyàn bá wà níwájú wọn kún lè bá fi hàn pé àwọn ti sọlá wala yu'adduna zakata amwalihim àwọn mùnáfíkì wọn yọ zakat ọlọ́wọ́n bá wọ́n wá fi hàn wá ikú àwọn mùnáfíkì ńkọ́ wọ́n yẹn ṣe mu'minun innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم àwọn eléyìí àwọn olùgbàgbọ́ òdodo lódodo àwọn ni àgbégọ́ jẹ tiwọn látọ̀dọ̀ olú ẹlẹ́dàá wọn àforíjì wọn sì jẹ tiwọn o àrísìkí alápọ̀nlé náà sì tún jẹ́ tiwọn. ìjẹ́tẹ́lẹ́ ìbáyé wa a rí i pé bóòlù àwa wà sí ń tún wá nínú àyà yìí káfílẹ̀ bá a dá mà sáwọn náà gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìjẹ́ tó máa ń kí alukurani sí wa létí bóòlù àṣẹ máa rí ṣé ẹ̀wá rírì máa mú wa ẹ̀wá rírì máa mú wa tó ń bá dárúkọ ọlọ́run ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó máa ń kó fi orúkọ ọlọ́run bá búra yóò fi búra nígbàgbà lórí rọ àwọn tó máa ń kó forúkọ ṣéwù rẹ̀ kan búra yóò tún máa tọ́ ara yóò tún máa sọ ara pé a ah, àdúrú ṣéwù ló wọ́n fi búra kí wàá ní ṣéwù jámá à ń sọ̀rọ̀ ọlọ́run o lè fọlọ́run búra lórí irọ́ láì níye gbà yọmọ sẹ́ wàláì tẹ́láì wàláì tẹ́láì lórí irọ́ àmọ́ tó bá jẹ́ pé ọ̀kan nínú àwọn ṣéwù ṣéwù rẹ̀ ti ń gbé káni kò ní forúkọ wọn búra ó ní torí pé tó ń bá forúkọ ṣéwù búra lórí irọ́ nǹkan lè ṣe subhanallah ṣùgbọ́n mú mi lódodo òun náà lẹni tó ṣe pé tó ń bá dárúkọ tẹ̀ ìbẹ̀rù òmù yọ bẹ̀rù ọlọ yọ wàá mú máa ṣe ntọ́lọ̀ nfẹ́ yọ máa jìnnà ṣe ntọ́lọ̀ wọn bọ̀ fẹ́ yọ bọ́lá wọn bá ti ṣe sọ pé walladhina idha fa'alu fahishatan aw zalamu anfusahum dhakarullah fastaghfiru li dhunubihim wa man yaghfiru dhunuba illa Allah wa lam yusirru ala ma fa'alu wa hum ya'lamun àwọn ẹni tó ṣe pé ńgbà tó máa hùwà àbàjẹ́ kan àbí wọ́n sábòsí sórí ara wọn wọ́n máa rántí Ọlọ́run wọ́n sì máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ wọn tálẹ́ni àwọn yẹn wá wọn yẹn wá lọ agídí wọn tẹra mẹsẹ wọn tí wọn ń ṣe rárá o wọn yìí tẹra mẹsẹ lẹ́yìn ìgbà tán ti máa da wọn láì da wọn máa ń tọrọ àforíjì ni Ọlọ́run tó sọ pé wa amma man khafa maqama rabbihi wa nahan nafsa 'anil hawa fa innal jannata hiyal ma'wa dájájú ẹni tí ń bẹ̀rù àti dúró níwájú Ọlọ́run tọ́wá ti torí rẹ̀ tó kọ́ ẹ̀mí níjànú kúrò nídìí ìfẹ́kùfẹ́ ọkàn rẹ̀ Ọlọ́run ní àlùjánnà ìnìbùpadà torí ẹni Sufyan Thawri ó ní mọ̀gbọ́n tí As-Suddi ti ń sọ nípa ọ̀rọ̀ ọlọ́run innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum qala huwa ar-rajulu yuridu an yadhlim wọ́n ní ìtumọ̀ ayé yìí pé àwọn làwọn ẹni tó yẹ pé tó bá dárúkọ ọlọ́run ọba fún wọn ẹ̀wá rírì máa mọ́kàn wọn wọ́n ní ṣe láyà yìí ń tọ́ka sẹ́ni tó fẹ́ ṣàbòsí sẹ́nìkan kan wọ́n wá sọ bẹ̀rù ọlọ́run ọkàn rẹ̀ ọba ìbẹ̀rù ọba mọ́kàn rẹ̀ kò sì ní ṣe bàjẹ́ yìí síbẹ̀ náà làwọn náà wà ní sọ fẹ́ dín kò ní nǹkan wọn ni taqilla bẹ̀rù ọlọ́run ó sì mú ọfẹ́ bá tọmọlá kejì jẹ wọn ni taqilla ó sì jìnnà sí ọfẹ́ ṣe zina wọn ni taqilla ó sì jìnnà sí fẹ́yìn bá jẹ bẹ́ẹ̀ òun láyà ń bá wí o tàwọn sọ pé taqilla ó ní wọn náà taqilla wọn ni wọn náà tẹkìlá òun ó ṣe tó yìí so eléyìí kò nípa ẹ̀ ọlọ́run ajẹ́pẹ́ dídárúkọ ọlọ́run níwájú eléyìí kò wúlò fún torí rẹ̀ àwọn olùwàgbọ́dọ̀ ń ti tó má dárúkọ ọlọ́run bá fún wọn so ó máa mú kí ó máa mú kí ìmánì wọn kó lékún sí i so tó má sì káyọ̀ ọlọ́run bá sí wọn létí ìmánì wọn tó máa lékún sí i ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèèyàn máa fẹ́ ṣe láyé ní nǹkan tí ọ̀dà tó bá ti rántí pọ́lọ́wọ́n bá ń rò yóò fi sílẹ̀ wọn wà bí aya yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀dà lèèyàn fẹ́ máa sọ tó bá ti rántí pọ́lọ́wọ́n bá ń gbọ́ òun yóò fi sílẹ̀ kò ní í ṣe ọ̀pọ̀lọpọ̀ àyè lèèyàn máa fẹ́ lọ tó bá ti rántí pọ́lọ́wọ́n bó rí òun yóò fi sílẹ̀ kò ní lọ bẹ̀ gbogbo wọn wà bẹ aya yìí báwọn olùgbàgbọ́ òdodo làwọn tó ṣe pé tí ẹ̀wá rírì máa mọ́kàn wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe ntọ́lọ́n fẹ́ wọ́n jìnnà sí ntọ́lọ́n ọ̀bọ̀ fẹ́ wọ́n jìnnà sí ntọ́lọ́n ọ̀bọ̀ fẹ́ àwa náà agbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ọmọ arántí ọlọ́run bá ní gbogbo gbà torí pé ọkàn á máa dógùn téèyàn bá ti máa fi rántí ọlọ́run téèyàn bá ti rántí ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo ní ti máa mú kọ́kàn dógùn yóò máa kú lọ́kàn yín ẹ̀ẹ́dẹ̀ni tọ́lọ́n ẹ̀ẹ́dẹ̀ni tí àṣetán tí ò lè jẹ lérí ọjà torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ló sọ pé mẹ́tẹ̀lú lẹ́dí yẹ́kúrú rọ́bà wọ́lẹ́dí láyẹ̀kúrú kẹ́mẹ́tẹ̀lú lẹ́yìn wọ́lẹ́mẹ́yẹ̀. ó ní àpèjúwe ẹni tí ń rántí ọlọ́n àti ẹni tí kì í rántí rẹ̀ ó dà gẹ́gẹ́ bí àpèjúwe òkú àti àlàyé ni. ẹni tó bá máa ń ṣèrántí ọlọ́n dáadáa rẹ̀ ọ̀pọ̀ oore rẹ̀ ọ̀pọ̀ àbúrò jìnnà sí lọ́pọ̀lọpọ̀ àṣeyìtọ́n tó máa ń ba tèèyàn jẹ́ kò ní súnmọ́ kò ní mọ̀nàbí tó wà ọlọ́run máa dáàbò rẹ̀ bò látàrí pé ó ń ṣèrántí ọlọ́ tí ẹ̀ bá ti fi ìrántí ọlọ́run bá sílẹ̀ tó jìnnà sí ìrántí ọlọ́run tí kì í rántí ọlọ́run ó súnmọ́ kí gbogbo aburú ọ̀sẹ̀lẹ̀ sí ó súnmọ́ ká ìdọ̀ ọ̀sẹ̀lẹ̀ sí torí pé tí ẹ̀ bá ti ń ṣèrántí ọlọ́run àṣetọ́ni máa ń sáni ẹ̀yin á máa kíyèsí ládùúgbò yín gbogbo ẹ̀rí tó máa ń pèpè fún sọ̀láàt tó ló pèpè fún sọ̀láàt wá sí allahu akbar allahu akbar táwọn ajá bá ń bẹ ládùúgbò yẹn ẹ̀rí tí dààmú ti bá àwọn ajá yẹn ajá lè bẹ̀rẹ̀ sí ni pé óóó kí ló dé kí ló dé immediately tó máa ti bẹ̀rẹ̀ sí ni pé sọ̀láàt kò sí ní dákẹ́ orígbà tẹ́ bá parí pípé sọ̀láàt kí ló ṣẹlẹ̀ nítorí ṣẹlẹ̀ ni wípé àsìkò tẹ́yìn pé sọ̀láàt lọ́wọ́ yẹn ṣe tọ́ni ti sá ṣètọ́nù ti wá sá àwọn òṣèré àwọn ẹranko ń sìn rí bí ṣètọ́nù sí wá ń sáwọn ànábì ni yóò máa pariwo ariwo ti ń pa wọn ipe káwọn èèyàn kí gbogbo nǹkan má bàa gbọ́ pé wọ́n ń pèpè fún sọ́láàtì yóò máa hó pé hóó so ìgbà yẹn ẹ̀rù ọ̀mà bà gbogbo àwọn ẹranko yẹn bí ṣètọ́nù ṣe ń ṣe àti bí ṣe ń sábọ̀ so eléyìí ó túmọ̀ sí pé ìrántí ọlọ́run a máa lé gbogbo aburú jìnnà ìrántí ọlọ́run a máa lé gbogbo aburú jìnnà ìdí inú táwọn Ànábì sallallahu alaihi wasallam ń kọ́ wa ẹ gbọ́dọ̀ wọlé yín láì dákọ ọlọ́run ẹ gbọ́dọ̀ wọlé yín láì tẹ́bà sì ti ń jáde nílé dárúkọ torí pé tẹ́ ẹ bá wọlé tẹ́ ẹ dárúkọ ṣètọ́ de kálukú lẹ́nu ọ̀nà ilé rẹ̀ pé má àjọ wọlé ni وبسم الله خرجنا وعلى ربنا توكلنا gbogbo gbàtà bá wọlé wa àṣetán ni ọ̀padà yóò sọ fáwọn ọmọ rẹ tó kú lẹ́yìn pé ẹ lè rí ibi sùn níbi lónìí torí pé ẹ dárúkọ lọ. bisimilahi walajna wa bisimilahi kharajna wa ala rabbina tawakkalna. ṣetán ni yóò tún hang yóò hang about yóò máa retí pé tẹ bá fẹ́ jẹun sẹ́dá kọlọ́ọ̀ tẹ́bà tó kú bísímìlá nígbà tí ẹjọ́ yóò wá sọ fáwọn ọmọ rẹ̀ pé kò sí bùsùn kò sí sóúnjẹ fún yín bí ẹja wá bòmí subhanallah torí rẹ̀ ìrántí ọlọ́run ẹ òbí ṣe máa dáàbò bò yẹn. bákan náà àsìkò tẹ́ fẹ́ bọ́ sọ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam ni ẹ tún rántí ọlọ́run ẹ sọ pé bísímìlá nítorí pé bísímìlá kò ní mú káwọn ẹ̀dá ìrí kún rí òhò yín nígbà tí ẹ̀yin bá bọ́ sọ̀rọ̀ àmọ́ tó bá kàn bọ́ sọ tó sọ bísímìlá gbogbo àwọn àlìjánu ni ọmọ rí hòhò rẹ̀ tó eléyìí náà pàtàkì bákan náà gbàtẹ́ tó ń jáde kúrò nílé yín bísímìlá tawakkaltu ala Allah wàlà hawla wàlà quwwata illa billah tó gbogbo eléyìí tó o bá ti sọ àṣetánù ni kò sí tó lè rí fi gbé ọ sí lónìí ìbàyìí àfi káwọn máa retí ìtọ́lá lóko. so gbogbo eléyọ ẹ̀ka mójútó mọ́ṣáláṣí kan àní bá a tún ṣàdúà ká tó wọ̀ a tún jáde a tún ṣàdúà ilé ìgbẹ́ ẹ ṣàdúà ìgbà jáde ẹ tún ńgbà bá jáde tán di pé ẹ̀wọ̀ ẹ ṣàdúà ńgbà bá jáde tún so bẹ ìrántí ọlọ. àwọn tó yẹ pé máa rántí gbogbo kó bá kó fún wa ní rọrùn láti lè máa rántí àwọn tó pé ìmánì wọn kó lékún sí nítorí pé tá a bá ronú nípa alukurani yìí ó kí ìmánì wọn máa lékún sí nítorí pé ọlọ́run ọba tó dá wa ló ń bá wa sọ̀rọ̀ opportunity tá a ní kò sẹ́ni tó nírò ẹ̀ tí ọba ti jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ ọlọ́run tó yẹ pé kò yí padà ẹnìkan ọ̀kọ́ alukur'ani táwa ń gbọ́ yìí ọlọ́run wa ní kémi pẹ̀lú rẹ̀ kájọ́ kan nínú mùsùlùmí tí ń torí ẹ̀ wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana tí wọ́n bá ka ayọ̀ ọlọ́wọ́n bá sí wọn létí yóò sàlékún ìmánì fún wa. tọ́ ayà yìí wọ́n bẹ nínú ẹ̀rí tí àwọn ahli sunnati wal jama'a tí wọ́n ń lò láti fi tọ́ka sí pé ìmánì ńkọ́ àmàlékún ìmánì àmàlékún ìmánì wà lójú kan náà ó lè lékún sí i ó lè dínkù. eléyìí jẹ́ ìgbàgbọ́ àwọn ahli sunnati wal jamaa wọ́n sọ pé al-iman ma waqara fil qalb wa napaqa bihi al-lisan wa amila bihi al-jawarih yazidu bit-ta'a wa yanqusu bil-ma'siyah wọ́n ní imani onáni tó ráyè jókòó nínú ọkàn wa táǹsì ń fa hàn gbé jáde. ó ti ráyè jókòó sínú ọkàn wa already à ń sì ń fa hàn gbé jáde à ń sì ń fi ń ṣèwà o ìmánì yà máa lékún a sì máa dínkù ìmánì yà máa lékún a máa dínkù gẹ́gẹ́ báyà ìṣe tọ́ka sí pé wa idha tuliyat alayhim ayatuhu zaadathum imana tí wọ́n bá kí àwọn ayọ̀ ọlọ́run bá sí wọn létí a máa mú wọn lékún ní ìmánì ilé jẹ́ madhabu ahli sunnati wal àti ètò pọ̀jù nínú àwọn mùsùlùmí kódà àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ wọ́n ti ẹlẹ́nu gbogbo mùsùlùmí kò lórí gẹ́gẹ́ bí ahmed ibn hanbal alimami shafi'i abu ubaid kódà àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ àwọn náà ni wọ́n sọ pé àyà ìtọ́ka sí pé imáni máa lékún àwọn kan tó jẹ́ pé àwọn wọ́n yapa àwọn ló sọ pé al-imanu la yazid wala yanqus àwọn eléyìí wọn kò wọn ní kíni al-murji'ah àwọn murji'ah àwọn náà sọ pé imáni kè lékún kè dínkù bó tilẹ̀ jẹ́ pé ń bẹ nínú àwọn ahlu sunna táwọn náà gbà pé imáni máa lékún sí ṣùgbọ́n wọn gbà pé máa dínkù gẹ́gẹ́ bí rìwáyà kan tó wá lọ́dọ̀ imam malik malik sọ pé imáni máa lékún sí ni kè dínkù sòkè lóde ó nítorí pọ́lọ́wọ́n bá sọ nípa àlékún kò síbi tó ti sọ nípa àdínkù èsì tí wọ́n bọ̀ fún òun náà ni nítorí wá nínú hadith tánà bí sallallahu alaihi wasallam sọ pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al-iman ẹnikẹ́ni nínú tó bá rí tẹ́nìkan hùwà àbàjẹ́ kó fọwọ́ rẹ̀ yí padà tí ò bá rọ lọ́rùn láti fọwọ́ yí padà àjẹpẹ́ kó fa hàn kọ́ tí o bá rọrùn tí o bá rọ láti fa hàn kọ́ àjẹ́ pé kọ fọkàn kọ fífọkàn kọ́ nǹkan òní tó ṣe kíni jù lọ ànábì sallallahu alaihi wasallam ń sí pé ìmánì kan lẹ̀ jù ó túmọ̀ sí pé ìmánì yẹn dínkù nù ó túmọ̀ sí pé ìmánì tó dínkù jù torí fi àdéhùn yẹn sẹ̀rí lórí pé al-iman àyà sì òun وعلى ربهم يتوكلون olùwẹ̀lẹ̀ dà wọn nìkan ni wọ́n máa ràn kàn ó nìkan ni wọ́n gbẹ́kẹ̀lé o wọn kì í gbẹ́kẹ̀lé lómi o wọ́n ìfara tiẹ̀ lómi o wọ́n ìwá o o o o ojú wọn ìrètí wọn Allahu Rabbul Alamin. torí ma sha Allahu kan wa ma lam yasha lam yakun ìdọ́lọ́wọ́n bá bá fẹ́ ní iṣẹ́ o ìdọ́lọ́wọ́n bá bá fẹ́ kò sí bó ṣe lè ṣe torí rẹ̀ ló ṣe jẹ́ pọ́lọ́ làwọn bá dúró àwọn ń kọ́ agbọ́dọ̀ bọ́lọ̀ ń dúró ẹ̀hẹ́n torí pé gbogbo ẹni tó fọ́n pé mo lè ṣe mo lè ṣe kò lè ṣe kankan àfi tọ́lọ́wọ́n bá bá ní kò rí ṣe torí pé mashi'atullahi hiya an-nafida ìdọ́lọ́wọ́n bá bá fẹ́ ló máa ń ṣe ọlọ́run sọ pé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ohun tẹ́ ń fẹ́ kò lè ṣẹ o àfi tọ́lọ́run bá bá bá yín fẹ́ torí ẹ̀ ọlọ́run ọba làwọn gbẹ́kẹ̀lé ó ní wọ́n bá dúró nínú gbèsè ayé wa eléyìí ọmẹ́hẹ̀ púpọ̀ nínú ìṣesí ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi ọlọ́run ọba sílẹ̀ wọn ò ní gbẹ́kẹ̀lé wọ́n fọ ọlọ́run ọba sílẹ̀ wọn ò ní bá dúró èèyàn ẹgbẹ́ wọn tó náà jó ní bùkátà ni wọ́n gbẹ́kẹ̀lé òní wọ́n bá dúró tó eléyìí agbọ́dọ̀ gbé agbọ́dọ̀ kíyèsí pé abọlọ wọn bá wa dúró kí ni ìtumọ̀ bíbọlọ ń dúró bíbọlọ ń dúró kò túmọ̀ sí pé kéèyàn má jẹun kó agbétọ́ lọ́wọ́ bọ̀ bá kú fẹ́ kébi ọ̀pá mi kò ní pa mi ebi ọ̀pọ̀ o kò túmọ̀ sí pé kéèyàn má wọṣọ kó agbétí ọlọ́run bá kúkú fẹ́ kí n má rí òwò ní rí òwò lọ́ọ̀bà rẹ̀ kò túmọ̀ sí pé kéèyàn má jẹun àbí kò túmọ̀ sí pé kéèyàn má kàwé kéèyàn sọ pé tọ́lọ́run bá kọ pé ń paasi ń kókó paasi ó fẹ́ lè jẹjẹ ni o bákan náà kéèyàn má fẹ́ yà o kó a sọ pé tọ́lọ́run bá kọ pé ń kókó bímá ń bímá ó lè bímá tọrọ mọ̀ ní jábọ́ láti sánmà so níta ń pè ní bí bọ́ọ̀lù ń dúró ni pé kó o ṣe ń tọ́ yẹ tọ́tọ́ tí ọ̀tá kò fi ọlọ́run bá kọ́ wá fi yókù lẹ̀ fọlọ́ jẹun fi kébi ọmọ pọ̀ lóògùn sáré tí ń ṣe ọ fi kóògùn ṣiṣẹ́ fi sílẹ̀ fọlọ fẹ́yàwó fi abima abima fi sílẹ̀ fọlọ bákan náà kàwé rẹ kakíw rẹ apáàsì apáàsì fi sílẹ̀ fún tani Allahu Rabbul Alamin gbìyànjú gba ṣọ́ọ̀pù sọ́jà máa sáré dé ṣọ́ọ̀pù rẹ mọ́kànjú àmájẹni tí wọ́n máa ṣe mẹ́lẹ́ ata ata ìsílẹ̀ fọlọ́. tẹ́lẹ̀ yìí ni wọ́n ń pè ní kíni at-tawakkul kéèyàn ṣe ń tọ́ yẹ kó wá ṣe kíni kó fi yòókù lẹ̀ fọlọ́. nígbà táwọn kan pàdé àwọn kan nínú àwọn sàhábà àwọn sàhábà pàdé àwọn kan tó wá sí hajj wọ́n wá ṣé ń tẹ́ palẹ́sì tẹfẹ máa ná tẹfẹ máa lò tẹfẹ máa jẹ tẹ gbé lọ́wọ́ wọn ní à ẹ mọ wá ní àwa ni mutawakkilun àwa ló lù bọ́lọ̀ ǹdó ìyẹn ni pé wọ́n mú nǹkan kan wá ìbọ́lọ̀ ǹdó ni wọ́n gbé wá tẹ̀sí ma pé bọ́lọ̀ ǹdó èsè gàrí ìbọ́lọ̀ ǹdúró èsè láfún ìbọ́lọ̀ ǹdúró èsè lùbọ́ wọn ní à ẹ mọ kọ yín ẹ̀yin èsè mutawakkilun mutawakkilun aláìbọ́lọ̀ ǹdó ni ìyàtọ̀ tó wà ń bẹ̀ ní alifu àtàìsá alifu mutawakilun wọn bọ́ lọ́nà mutawakilun aláìbọ́lọ̀ nù ńlẹ́yìn torí ẹ̀ka ṣe ń tọ́ ẹ̀ka ṣe káfí òkú lẹ̀ fọlọ́ eléyìí ni wọ́n ń pè ní bíbọ́lọ̀ dúró àmọ́ wọn ni mo ti táwọ̀ kálùtù mọ́ bólúwa dúró ó ṣe ń tọ́ yẹ ọ̀bólúwa dúró ni ọ̀bólúwa dúró wa ala rabbihim yatawakkalun walladhina yuqimuna as-salata fáwọn olùgbàgbọ́ òdodo àwọn máa ń gbé sọláàtì dúró ẹ̀rí báwọn mọ́ṣáláṣí wá sí ń kún dáadáa àwọn olùgbàgbọ́ òdodo pọ̀ ni tólùgbàgbọ́ òdodo bá ti pọ̀ láwùjọ mọ́ṣáláṣí ọmọ kún gan ṣẹbẹ́ yìí náà rí wọ́n yàn mọ́ṣáláṣí wọ́n yàn láàyùn wọ́n yìí wá mọ́ṣáláṣí wọ́n yìí sílọ̀ ńgbà kankan ìgbà tí inú wọn dùn wọn ò ní sílọ̀ ìgbà tọ́kàn wọn ń bàjẹ́ wọn ò ní sílọ̀ wọn ò fi àìsílọ̀ wọn ò fi wọ̀ sàárè àwọn olùgbàgbọ́ òdodo ti wọn يقيمون الصلاة وما نقول صلاة تدرو لاكوكو نينو جماعة نينو جماعة كذا كو جوكو كالي يوم عسل الإمام ياوري كذا كو جوكو كالي يوم عسل الإمام فاو ماري الذين يقيمون الصلاة أي يداومون على الصلوات في الجماعة ويحافظون على شروط الصلاة وأنسى صلاة إن جماعة سما مجتوى مجمع صلاة ومما رزقناهم ينفقون وسما دانين تلفوا ويسعون wọn máa yọ zakat wọ́n yẹ sáhùn wọ́n máa náwó tọ́jọ́ náà yàn lé wọn lórí lórí ọmọ lórí ìyàwó wọn kì í jẹ́ni tó jẹ́ wípé kì í ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tó bùkátà ìrànlọ́wọ́ nígbà tágbára wọn ká gbàgbára wọn ò sì ká ètò wọn ni wọn máa ṣe. wa mimma razaqnahum yunfiqun torí àwọn ti mà wípé kì í ṣe wa ọ̀nà kò tó ó sì kárí ṣíṣe gbogbo ojúṣe rẹ lórí ìyàwó rẹ lórí ọmọ rẹ lórí àwọn ẹbí rẹ lórí àwọn ará rẹ lórí àwọn àbátan rẹ lórí àwọn àyíkan rẹ lórí alábàágbé rẹ owó tó jẹ́ pé nínú rẹ jọ ọ̀ràn yẹn àti etí èso ọ̀ràn yẹn gbogbo ẹ̀ ló kárí a sì ti mà ike gbogbo wa pátá ẹrú Ọlọ́run ni wa o ẹni tó ń gàrí ni gbogbo wa o ẹni tó lọ ń wá nífẹ̀ẹ́ síjú nínú wa òun lẹni tó náà bá máa ń sàǹfààní fáwọn khayrun nasi anfa'uhum linnas bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam sọ ta ló lóore jù nínú àwọn èèyàn òun lẹni tó ń sàǹfààní fáwọn èèyàn jù. wa mimma razaqnahum yunfiqun wọ́n ń ná nínú tọ́lọ̀ wọn bá fún wọn. a sì ti mà ikú àwọn owó tí ń bẹ lọ́dọ̀ wa láyé yìí òun afúniyá ni o òun ayá ni lóní o òun akópa amásíni lọ́dọ̀ ni o torí ẹ̀ àsìkò fẹ́ẹ́ tó tó fi sílẹ̀ wọ́n fún ọ ya wọ́n fún ọ lò àsìkò fẹ́ẹ́ tó tó fi sílẹ̀ torí rẹ̀ ràlìjánà fúnra rẹ̀ nù rẹ̀ o. ulaika humul mu'minuna haqqan àwọn ẹni tó ń sa àwọn sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí táwí àwọn ni múmìnì lódodo àwọn ni múmìnì lódodo tó bá kọ̀rọ̀ ọlọ́wọ́n bá sí wọn létí ẹ̀wá rírì máa mọ́kàn wọn. tọ́ba rántí ọlọ́run ìwárìrì máa mọ́kàn wọn tọ́ba kọ́rọ̀ ọlọ́run bá sí wọn létí mẹ́ni wọn a máa lékún olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n bá dúró wọn a máa gbèsò láti dúró wọ́n sì máa ná nínú tọ́lọ́run fún wọn àwọn ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni olùgbàgbọ́ òdodo lódodo sáwọn náà rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mójútó ẹ jẹ́ ká mójútó kárí pé àjìnà sí nǹkan tó lè sọ wá di ẹni rí lọ́dọ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá tọ́ ulaika humul mu'minuna haqqan àwọn ilé ìlólùgbàgbọ́ òdodo lódodo lahum darajatun 'inda rabbihim àwọn àyè tọ́ga tọ́ga tọ́ga tọ́ga yóò jẹ́ tiwọn lọ́dọ̀ ọlọ́run wa maghfirah àtàforíjìn ọlọ́run forí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì wọn ọlọ́run ọbọ̀ gbìyànjú sáyè tọ́ga yóò ṣàforíjìn ẹ̀ṣẹ̀ wọn fún wọn ọlọ́run kó ṣàánú àwa náà. قوانين الحديث إلى بخاري مسلم بجاري وإن أهل إن أهل عليين لا يراهم من أسفل منهم كما ترون الكوكب الغابر في أفق من آفاق السماء wọ́n àwọn ẹni tó bẹ ní ààyè tó ga jù lálẹ́ jẹ̀nà wọ́n máa wo àwọn ẹni tó wà ní àyè tó ga jù lálùjáná yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń wo àwọn ìràwọ̀ kéékèèké lójú sámà nìsín ẹ wò láti ilẹ̀ á máa wo àwọn ìràwọ̀ kéékèèké lójú sámà bẹ́ẹ̀ làwọn máa wo àwọn ẹni táyè wọn bá ga lálùjáná ẹni tó bá wà ń sálẹ̀ wọ́n máa pé ẹ ẹ wà dúró àyè ńlá tó lọ́n gbé wọn sí kọ́lọ́wọ́n bá kó ṣàánú àwọn náà kó fún aláì tó ga nínú àlùjáná tọ́ wọ́n ní ra anábì sallallahu alaihi wasallam wípé àmọ́ wọ àwọn èèyàn ń bẹ̀ wọn ẹ báyìí àwọn ànábì ọlọ́nu àtàlẹ́ lómi tó tún lè ríru àwọn àyè tọ́ga tọ́ga wọn yàtọ̀ sáwọn ànábì ọlọ́run ànábì ní bẹ́ẹ̀ ni walladhi nafsi biyadihi mo fi ọlọ́run bá tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra rijalun amanu billahi wa saddaqul mursalin àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tán sì gba àwọn ànábì ọlọ́run bá sólódodo àwọn náà ọbẹ̀ láwọn àyè tọ́ga yìí láti sọ pé kọ́ lọ́wọ́ bá kọ́mẹ́sì lè wọ̀ tiwa náà tẹ́ máa ń tọrọ àlùjánnà kìí ṣe àlùjánnà eléyìí tó pọ̀ lẹ́ẹ̀ma béèrè torí kò sí ètò pọ̀ nù àlùjánnà torí àlùjánnà pé àlùjánnà ẹnìkan ní àlùjánnà kò bá àti fáwọn akóbàtà ẹgbọ́ ẹgbọ́ sọkúsọ kò sí àlùjánnà akóbàtà oní kò bá àti àlùjánnà àwọn ṣú ṣáínà kò sí àlùjánnà àwọn ṣú ṣáínà gbogbo àlùjánnà lọ ga anabi sallallahu alaihi wasallam àti ẹ̀ máa alìjánà ni kẹ́ ẹ máa tọrọ. tọ́ ilé ìjọba fẹlẹ́ ìtumọ̀ sí pé ẹ jẹ́ ká wọn gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé tí wọ́n bá darúkọ ọlọ́run ọba wa ẹ̀wá rírì ó mọ̀ọ́kàn wa ká máa rántí ọlọ́run kí ìrántí yìí kó máa lé dènà sí wa àbàjẹ́ kó máa lé dènà sáwọn wà pálapàla ẹ ká máa rántí ọlọ́run kí ìrántí yọ máa mú wa ṣe dáadáa kó mú wa lékún nínú dáadáa ṣíṣe bákan náà kásì jẹni tó sọ pé a bá gbọ́rọ̀ lọ tó má ka alukur'ani sí wa létí ká má fetí pàlàbà rẹ̀ ká sọ ẹ jẹ́ ká try láti rí àtàrà rẹ̀ ṣàlékún ìmánì nínú tó sì lè ràn wá lọ́wọ́ a fi máa ìmánì látàrí òun náà ní

yóò máa lékún sí yóò máa lékún sí torí ẹ̀ ló sì pé wá lọ sídìí ká bẹ̀rù rẹ̀ ká ọlọ́run torí pé bẹ̀rù ọlọ́run máa jẹ́ kí má ní lékún sí a sì ti máa kíni jẹ́ bẹ̀rù ọlọ́run tó bá ní páyọ̀ ọlọ́run bẹ̀rù ọlọ́run ìtumọ̀ rẹ̀ ní kíni ṣé ń kò sí kò sì jìnnà sí òun wọn bọ̀ ọ̀fẹ́ àwọn ta ni múmìnì lódodo ọlọ́run ròyìn wọn fún wa ń bì tó bá dárúkọ ọlọ́run fún ẹ̀ wá rírì ó mú wọn lọ́kàn wọn tọ́másì kí ayé alukur'ani sí wọn létí ìmánì wọn máa lékún sí àwọn ò sì ní ẹni méjì tí wọn ju Allahu lọ wọn kì í di ọ́ndè mádì wọn kì í so mára wọn kì í so málé wọn kì í pè nǹkan mìíràn yàtọ̀ sí Allah Allahu náà wọn máa ń pè tó dùn Allah tó bá kù díẹ̀ Allah so ọlọ́run làwọn bá dúró torí pé a ti mọ̀ ẹ́ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ ní dáadáa àbá ìdá kọ́sẹ̀yìn ọlọ́run torí ọlọ́run ọba nìkan làwọn bá dúró ẹnì kan sì ní bọ́ ọlọ́run ọba dúró kójú òtì àwọn ẹni tí wọ́n máa ń gbé sọ láti dúró gbígbé sọ láti dúró pàtàkì jẹ̀mọ́ síbẹ̀ yìí náà ti mọ̀ pé lẹ́yìn tawhid sọ láti lọ́kàn ìdí nìyí tó fi jẹ́ kó gbogbo ẹni tó bá fẹ́ sórí ire láyé tó sì fẹ́ wà lìjánná lọ́la al kò ní fi sọ láti ṣeré o ẹnikẹ́ni tó bá ti fi sọ láti ráàrí gbogbo nǹkan ni ó fi ráàrí sọ láti sanni kó o ṣe lẹ́ẹ̀ márùn lójúmọ́ tó mójútó ṣé ọ̀ṣùyàmù tí wọ́n ní kó ṣe lẹ́ẹ̀kan lọ́dún ló mójútó àbí azekat tí wọ́n ní kó yọ lẹ́ẹ̀kan lọ́dún ló mójútó àbí alhaji tí wọ́n ní kó ṣe lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé rẹ̀ ni ló mójútó. sọ̀làwátù khams sọ̀láàtì tí wọ́n ní ká ṣe lẹ́ẹ̀ márùn lójúmọ́ tí wọ́n bá ti fi ráàrí gbogbo nǹkan yòókù ni wọ́n fi ráàrí ká máa gbé dúró kárí lọ mọ́ṣáláṣí kárí lọ mọ́ṣáláṣí alladhina yuqimuna as-salah wọ́n máa ń gbé sọ̀láàtì dúró wọ́n mimma razaqnahum yunfiqun wọ́n sì ń ná nínú tọ́lọ̀ fún wọn wọ́n ń ná zakat wọ́n ń ná ètí ọ̀jẹ́ zakat wọ́n ń náwó tọ́jú ọ̀ràn yẹn wọ́n ń náwó tí ọ̀jọ́ ọ̀ràn yẹn nítorí pé wọ́n fẹ́ tara rẹ̀ rí aljanna torí ẹ̀ láti sọ wípé nínú àwọn ẹni tó kábàámà tó bá dé lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama ó lẹni tó lọ́n fún lówó ṣùgbọ́n tó kùnà láti ra aljanna fúnra rẹ̀ nínú owó rẹ̀ tọ́pọ̀ kan nínú àwọn ọmọ rẹ̀ ló jogún owó ló ń ra aljanna tó bá rí ọmọ rẹ̀ tó ń mú lọ sálì jẹ́nà kí ló dé owó tẹ fílẹ̀ náà ni bàbá ilẹ̀ mi lò dáadáa tó owó yìí lòun ò sì lò dáadáa tó fi rí náà he yọ bọ̀kànjẹ́ àbí òní bọ̀kànjẹ́ yọ bọ̀kànjẹ́ torí ẹ̀ wa mimma razaqnahum yunfiqun wọ́n ná nínú tọ́lọ̀ fún wọn tó nínú rẹ̀ ọ̀ràn yẹn wà owó tó aná léyàwó rẹ̀ lórí owó tó aná lọ́mọ rẹ̀ lórí gbogbo eléyìí náà ọlọ́run ọba wa kò ní jó gbé ó tún gbaládàá rẹ̀ ulaika humul mu'minuna haqqan àwọn ẹni tó ń ṣiṣẹ́ rí iṣẹ́ rí iṣẹ́ rí tá a sọ yìí àwọn olùgbàgbọ́ òdodo lódodo lahum darajatun 'inda rabbihim àgbéga pọ̀ ọ̀jẹ̀ tiwọn lọ́dọ̀ ọlọ́run wa maghfiratun àforíjì ọ̀jẹ̀ tiwọn látọ̀dọ̀ ọlọ́run wa rizqun karim àrèzèké alápọ̀nlé ọ̀jẹ̀ tiwọn. ẹ ṣàkíyèsí o ọlọ́run bá ròyìn wípé àgbéga ọ̀jẹ̀ tiwọn lọ́dọ̀ ọlọ́run wọn ò torí pé gbogbo ẹ náà lọ dà àgbéga látọ̀dọ̀ Ọlọ́run ọ̀dà arísìkì àforíjì látọ̀dọ̀ Ọlọ́run ọ̀dà nítorí gbogbo nífẹ̀ẹ́ kí Ọlọ́run bó foríjì ṣùgbọ́n gbà t'Ọlọ́run sọ nípa arísìkì ó lárísìkì nítorí oríṣiríṣi alákòóbá wa tí ó kó báyàn ọ̀dà méjì dànù ṣùgbọ́n ọlọ́wọ́n bá lóun sì fún un abẹ́ ọlọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ṣàánú àwa náà kó pín àwọn orí ńláńlá yìí náà kó pín káwa náà níta ṣe tá a fi lẹ́tọ̀ọ́ sírò àwọn orí yìí ilaha oná àmà sanwó ni kìí sọfẹ ṣé àwọn ò sì gbà pé kọ̀ǹfígọ̀ rẹ̀